ohun lílọ̀ ohun lílọ̀ ohun lílọ̀ ohun lílọ̀ means ground stuff ohun lílọ̀ means ground stuff mo ra ata lílọ̀ àti ewúro. Mo ra ata lílọ̀ àti ewúro.